أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباتنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين أتقول لك الله وبالك ولا وبالك ولا جلو وباتي يوم وابر رمضان لا يتلافيا وري وري وري iná rí iye tó dì lónìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní àkọ́kọ́ rámọ̀dánà àárín rọmọdánà àforíjì ní ìgbẹ̀yìn rọmọdánà àlìjánà ní. àkọ́kọ́ rọmọdánà tó wọ́n pè ní ìkẹ́ ìgẹ̀ ó ti ń forí ó ti ń lọ sí parí báyìí torí tá a bá ti ń mú mẹ́fà méje pé ti ń lọ sí parí nìyẹn ìyẹn àkọ́kọ́ ramadan ìyẹn mẹ́wàá àtàkọ́kọ́ kátó bá sí mẹ́wàá tẹ́lẹ̀ kejì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí yóò sọ àdìní ọlọ́mọṣàgbà àdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó ṣe dáadáa fún wa o ọlọ́run kó dúró tiwa mú padà lẹ́yìn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mà ní ṣe wa ń bí lórí prógrámù tí àwa yìí tá a pè ní Ramadan Kareem Ramadan Kareem lè tó alálùbáríkà tẹ́ ń gbádùn láti lè ṣe Orísun èmi ọmọ yín náà ni mo wà níkàlẹ̀ Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ hmm. lẹ́nìí àfáà mi ti wà ń kalẹ̀ àwọn àlejò ńlá tá a gbà lónìí tálà àfáà náà bàbá wa fatala Sheikh al-Imam Uthman An-Nufawi tí àfáà gbà nínú ilé ọwọ́ àdúrà Dawa Foundation kí lọ́dún dákún fọ́sàjárí bàbá pé ẹ bá ń sálàmù sáwọn ará ilé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọlọmọsàbà dúpẹ́ fún yín bàbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run kó tó di pé àtàràbọ̀ ètò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí wọ́n ní èèyàn yínníyínní jẹ́ni lè tún ṣèmí. adúpẹ́ lọ́wọ́ bàbá wa professor ahmed bon salahudeen aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three victoria rubi eke street ní off admiralty way ní lekki phase one ní ìlú èkó ń bí ọlọ́mọ balẹ̀ iṣẹ́ yín jẹ́ ọlọ́mọ bá dúró tì yín bàbá ọlọ́mọ bá fi yín láyà balẹ̀ wọ́n dá yín láàmú o wọ́n fi tẹ̀nà yín mọ́ wàhálà yín àti gbogbo àwọn ọmọ tó ń bá yín ṣiṣẹ́ pátá ọlọ́mọ bá dáadáa fún yín o. ìyá àwọn alájà wa Khadijat ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ní ká máa ṣàdúrà fún àwọn tó bí àwọn alhaji abdul yakin bishiriyu ìṣọ̀lá alhaji wa alhaji wa taiwo rauf ṣọlá tó jẹ́ bàbá ọkọ wọn Mfon tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n ìyá wọn kọ́lọ́ àtọkọ wọn náà kọ́lọ́ dákun mọ́sàbà dúró tí ọmọlọ́mọ sàbà kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọ́n lọ́mọba àṣekún sinmi fún wọn. alájà mọ̀nsúrà tó lówà tó yìn látàbẹ́kúta àwọn náà kásọ fún wa rẹpẹtẹ wọn ni a máa fi sàdúrà fún ìyá tó bí àwọn ni o. alájà amúfilẹ̀ at èjìdé adé omi ọlọ́mọsàbà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n. alájà kudrat kọ́lé towó ọlọ́mọsàbà dúró tì wọn mú fásitì yìí náà kí ajá wa kúndúrà Junaid Abdulsalami ọmọ alibarika ọlọmọsà bá dúró tì í ọlá nabi Muhammad lọ́dọ̀ ọlọmọ la ilaha illallah bàbá tó bí ajá wa alhaji wa muhebu diini disensi Junaid ọlọmọsà bá kẹ́ bàbá náà ọlọmọ àforíjì wọn alhaji wa Abdullatifi ọyásípẹ àtìyàwó wọn alhaji wa ọyásípẹ bàbá náà ni arúgbóso àdínní Sogoro Central Mosque wọn ni ìyá tó bí àwọn alhaji wa Samiat ọyásípẹ àti alhaja wa fatima ọlásàndé ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà gbogbo ni wọ́n sì ń ṣe dáadáa fún wa ọlọ́mọsàbà dúró tì yín ọlọ́mọ padà lẹ́yìn àwọn tẹ̀lé àmọ́ ṣàdúrà fún wọn ọlọ́mọsàbà kẹwọn bá gẹ̀ wọ́n. alhaji wa abdulrasaki láti lu ghana ní Kumasi lọ́hùn-ún wọ́n ní àmọ́ ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa muinat balógun hmm, ọlọ́mọsàbà kẹyà náà lọ́mọba wa gẹ̀ wọ́n lọ́mọba foríjì wọ́n eh, àwọn náà ṣe dáadáa wa rẹpẹtẹ alhaja alhaja wa olúgbòye ọlọ́mọba aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọlá links property tí wọ́n kàlẹ̀ sí number sixty five yẹ̀yà àbátan street ní ìlú èkó ń bí ọlọ́mọsàbà dúró tì í ọlọ́run ní fi í sílẹ̀ alhaji abdulaziz àwọn náà kó kuraani fún wa hmm. ní a máa pín fáwọn tó bá jẹ̀bùn wa kúmọ alhaji wa alhaji abduljalil ọláyínká àwọn náà kó kuraani fún wa rẹpẹtẹ ọlọ́mọsàbà dúró tì í gbogbo àwọn gbogbo ntẹ́ fi sùn ọlọ́mọsàbà jọba bẹ́ẹ̀ alhaji amiriam akórèdé hmm, wọn ni a máa sàdá fún baálé àwọn alhaji amurtado akórèdé ní ìlú ọ̀la ilé ilé alájẹ nílùú ọ̀là lọ́hùn-ún ọ̀ṣun state ọlọmọsà bàbá kẹ́ bàbá náà lọ́nba àforíjìn ìyàwó wọn náà tó ti lọ alhaja mariam ọmọlónìkẹ́ murtala akóredé ọlọmọsà bàbá kẹ́ wọn lọ́nba wa gẹ̀ wọ́n lọ́nba aṣekún síbí fún wọn àwọn tó ṣẹ̀wá náà lẹ̀ tí wọ́n ti lọ ọlọmọsà bàbá kẹ́ ọgbọ́n bàbá gẹ̀ wọ́n adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ dúró tiwa lórí ètò tọdún yìí ọlọmọsà bàbá dúró ramadan nínú iléeṣẹ́ Orísun bí bàbá wa Fẹ́mi Adéríbigbé ọ̀rọ̀ gbogbo níta ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa lórí ọlọ́run máa bá mi ṣe fún yín ọ̀nkú ṣèyí adéríbigbé ọlọ́run bá dúpẹ́ fún yín o ọlọ́run bá dúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ọ̀làlá haúlọ̀ ọ̀là kúwọ́ta ilà abilà ilà àríyá sí. tó a lọ sókè lọ́run nísìn láti lọ wo ẹ̀kọ́ Ramadan tòní tábà ń darí bọ̀ á darí sí lọ́rin lọ́dọ̀ àfàwà hmm, àwọn tí ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ẹ̀yin náà rí mú àti wàá síta lọ gbọ́ nílùú Ìlọrin lọ́dọ̀ bàbá alálùkọ̀rání èyí náà rí mú tó kọlọ́n dákun sábà sùn bàbá náà lẹ́sàn-án rí o ọlọ́run bá dúró tì yín o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá gbogbo àwọn tọ́lọ́run fi ṣe lálàsọ àṣírí yín ọlọ́run dákun àárín pẹ̀lú wọn ọlọ́run mọ́jọ́ dàrú alẹ́kùn sì jábà ọlọ́run bá ṣe fún yín bàbá ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ṣeun gan. gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan kó tó di pé mo lọ sókè lọ́run pé èmi àtàlejò mi àti wà nù létí pẹ́ hmm, àwọn afáwa Sheikh Uthman Anufawi lónìí tí mo fẹ́ kí bàbá wa Sheikh Anufawi kí wọ́n bá wa yanjú púpọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí agbára àti àwọn alágbára <laughs> yọ́yà yìí lẹ́nu pé agbára àtàwọn alágbára bẹ́ẹ̀ ni alùkòwà alùkòwà agbára àti àwọn alágbára hmm, bàbá ẹ dákun kí là ń pè ní agbára náà kí là ń pè ní kí là lè pè ní agbára agbára o agbára kí là lè pè ní agbára. alhamdulilayi rabbil alamin. والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحابه والمسلمين أجمعين a dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fẹ́ràn ẹ̀dá ọmọnìyàn tó fi rán àwọn òjíṣẹ́ ó fún wọn láwọn tírà àwọn tírà tó lọ́n fi rán àwọn òjíṣẹ́ yìí ó fi ṣàlàyé gbogbo ohun tí ẹ̀dá ọmọnìyàn lè need ó wá fi Kùránì ṣe ìgbẹ̀yìn wọn tá a bá ní à ń wá agbára gbólóhùn àlùkùwà tí lárúbáwá ń pè ní agbára wọn ó júwe rẹ̀ fún wa wípé òun ni ní ìkápá àti ṣe nǹkan nítorí pé tí lárúbáwá bá ní kọ́wìyà ìyẹn ni pé lágbájá lágbára ìyẹn ni pé kánẹ́dà tọkọtín aláṣẹ ìn ó jẹ ẹni tó ní kápá àti lè ṣe nǹkan ká gbé nǹkan kágbára ó láti gbé ó lágbára lórí bàbá fẹ́ bẹ ọmọ iṣẹ́ gbé kínú lọ́bẹ̀ ohun táwí ni pé ságbára rẹ̀ ka ìyẹn ni pé so níkapá capacity àti gbé ó wà fún ẹ so ohun tí ń jẹ́ agbára òun náà ni ti agbára apá èèyàn ká ti níkapá lórí nǹkan tó fẹ́ ṣe òun ni ń jẹ́ agbára. níkapá lórí nǹkan tá a fẹ́ ṣe ni ń jẹ́ agbára ń jẹ́ pé ẹni tó bá ti níkapá láti ṣe nǹkan kan òun la lè pè ní alágbára ọlọ́mọṣàjà rí pẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ọ̀nà mélòó wà ní agbára kú sí ṣé ẹ̀mọ̀ pé àwọn agbára kan bẹ wọ́n ní àwọn kan ní money power wọ́n lówó lágbára àwọn kan sọ pé ní àbá rúgẹ̀ tó bá rúgẹ̀ báyìí alágbára náà ni ọ̀rọ̀ lásán gbà míì àmọ́ bàbá ló bá sọ̀rọ̀ ní nǹkan báyìí mo fẹ́ nù ẹgbàtà ní ká má fún wa lówó <laughs> ọ̀rọ̀ lásán ni wọ́n sọ o ìwọ olú ti bẹ̀rẹ̀ sí ní mí tìtìtì ẹ dákun ọ̀nà bí lágbára kún sí bàbá. alhamdulillah tí a bá ní kí awo ohun kọ́kọ́ jẹ́ pàápàá agbára gangan fúnra ara rẹ̀ ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ó lò nínú alukuran rẹpẹtẹ àmọ́ èyí tó pọ̀ jù nínú àyà yẹn ọ̀dọ̀ ọlọ́run ọba ló fi tì sí fúnra rẹ̀ inú ẹ̀ èyí tí máa fẹ́ lò torí àsìkò wa tábàlò kuran tó já sí pé súnà ni pé ká máa lòjọ ma Allah. làákùwàtà ìlà àbìlẹ̀ kò bá dá nígbà tó wọnú ọgbẹ́ èyí tó fi ń sakọ pé mi mo lélẹ́yìn mi mo lélẹ́yìn kó sọ wípé ọlọ́run tọ́lọ́run bá bá fẹ́ ní ṣe kò sí agbára kan àfi pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà wípé kò sí ti ń jágbára lẹ́yìn ọlọ́run tá a bá pè ní ìkápá àti ṣe nǹkan kò sẹ́ni tó lè sọ pé òun ní ìkápá àti ṣe tágbára ẹ bá ka ẹ̀mí tó fi ń mí atẹ́gùn tó fi ń mí ẹ̀jẹ̀ tó ń lò ìwọ kọ́ ló ní àìmọye tẹ́ ẹ̀rọ pàgbára òun ká ó sì débẹ̀ kó ṣe tí nǹkan ṣe tí ò rí ṣe mọ́ ọlọ́run ni ọba tí ó ní agbára ṣùgbọ́n pínpín agbára ní ọjọ́ lọ́dọ̀ ọmọ ènìyàn a máa pín sí agbára físíkà àti tójú ò agbára tójú rí ni bíi pé bóyá alábàárù tó ń gbé nǹkan bíkìlà tó ń lu pọ́npọ́n ìwọ náà tó fa báàgì ẹ dání ó lágbára nìyẹn agbára ẹlẹ́ẹ̀kejì ni èyí tí ojú ò rí ìyẹn ni kan sọ pé ah lágbára lágbájá ó lágbára àṣẹ ojú òun rí àṣẹ ọ̀rọ̀ lásán ni ó sọ ẹ lọ dáwó wọ́n dẹ̀ dáwó ẹ lọ gbé wá wọ́n gbé wá ẹ ṣe báyìí wọ́n ṣe àbí agbára nú ẹ̀mí agbára ẹ̀mí tún wà tó já sí pé bóyá ojú lásán Islam jó yé wa bẹ́ẹ̀ Ànábì sọ fún wa bẹ́ẹ̀ Ànábì ní àlàáyìn hàkù ẹ̀làáyìn ní ń pè ní agbára ojú òdodo ni ó ní ojú a máa gbéra kún mi wọnú kòtò síwájú kan tó gun yóò kàn wo nǹkan báyìí nítòsí ṣe tó ojú yẹn ó sì lápalá rẹ̀ a máa wá ní alágbára ni alágbára ni alágbára wọn wà tó ní kálukú wọn a ẹ ṣọ́ra o tó bá ti sọ nǹkan ẹ ẹ o nítorí pé àwọn yẹn wọ́n gbà pé ó ní agbára tá bá wá fojú ọ̀nà mi wò ó a pín agbára sí elkuwatu arahmaniya ayé elkuwatu rabaniya wakuwatu alwalkuwatu ashaitoniya agbára àtọ̀dọ̀ ọlọ́run ẹni tó sin lọ́run títí títí sáré inú adithul kudus tánàbí wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa wípé ẹrú kan ò ní súnmọ́ òun ọlọ́run kóun ọlọ́run ó fẹ́ràn tí ń ṣe ju tóun ṣe lọ́ràn yẹn lọ àmẹ́rù ò ní orí ẹkùn nígbò kó máa súnmọ́ òun ọlọ́run pẹ̀lú àwọn nawafil àwọn nǹkan tóun ṣe ní tí èso ọ̀ràn yẹn títí tóun ọlọ́run fi fẹ́ràn rẹ̀ tóun bá fẹ́ràn rẹ̀ òun di ọwọ́ rẹ̀ tí ń fi gbé nǹkan àsìlọ́lọ́nà alágbára ọwọ́ rẹ̀ ó lágbára bó gbọ́wọ́ lẹ́yìn lórí bó bá ṣàdúrà yóò ṣe bó fọwọ́ kàn lára yóò ṣe ẹ̀ máa lápẹẹrẹ rẹ̀ yóò lóun ó di ojú ẹ̀ tí ń fi sọ̀rọ̀ òun ó di ẹnu ẹ̀ ojú ẹ̀ tí ń fi ríran tó kú àràmọ̀ níyà nìyẹn àrọ̀bà níyà ó sin lọ́hun débi pé ọlọ́run ní kó lágbára tí ò ṣe é rí atọ́ríkú wa ṣètọ́níyà ìyẹn ni agbára èṣù yóò máa sọ̀rọ̀ yóò máa dàbí ipò rí bẹ́ẹ̀ àmọ́ tí ń fi sọ̀rọ̀ yẹn àwa ò mọ̀ ìgbà tí ń bọ̀ ọ́bẹ̀ ni àwọn nkankan ló papọ̀ tó lọ́ ń fẹnubà àwọn ló lọ́ forí kanlẹ̀ fún ibi kíní yẹn ló ti rò pé òun ó ṣẹlẹ̀ anabi musa lọ bá fi àmì ọlọ́run hàn ó jọ pálẹ̀ ó o kọ o sí abíyá ìmọ́lẹ̀ jáde mẹ́ẹ̀ fìlọ́nà àtàwọn mẹ́wàá rẹ̀ ní idán ni wọ́n ní idán ni wọ́n ní ìtaṣe ní pé ìwọ Musa ká tó lè gbẹ́ ẹ̀wù àtàwọn oníjọ́jọ́ díje wọ́n ju àwọn okùn àtọ̀pá wọn lẹ̀ ṣe bí kankan náà lò ní ọ̀pá fi dàbí ejò lójú àwọn èèyàn agbára kan nìyẹn àmọ́ gbogbo agbára bẹ́ẹ̀ òun náà ń pè ní alukówọ́tú àṣẹ ìtọ̀ níyà agbára ṣẹ̀tọ́n èṣù ní so ó jẹ́ àwọn ọ̀nà tí agbára pín sí. Ah, ah. Allahu Akbar wúrò pé ẹgbẹ́rún gbogbo àwọn àlàyé táwọn afáwa ń ṣe fún wa bàbá fàdúrà Sheikh Imam Uthman An-Nafawi hmm, ọlọmọsàjárí wọn pé yóò rọrùn tó ń pè ní agbára àtàwọn alágbára hmm, wọn rí wọn ti pín agbára fún wa wọn láwọn agbára kan wà tí ń gbé al-quwwatu ar-rahmaniyya wal-quwwatu ash-shaytaniyya agbára tọlọ́hun ń bẹ agbára tẹ̀sù ń bẹ gbogbo àná làmọ̀ pé yes agbára ń bẹ nu ayé yìí eh, jágbára méjì yìí nìkan náà ló wà àbọ̀nà mi wá téèyàn tó lè gbà tí ó tún fi lágbára èwo lọ́lọ́run fẹ́ nú ẹ̀ gbogbo ìlànà àfáwọ́ àyànjú fún wa ṣùgbọ́n kó tó pé wọ́n mọ̀ yanjú ẹ̀ ẹ jẹ́ ká dúkè lọ́hùn náà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ ń gbádùn gbogbo àwọn àlàyé táwọn àfáwà ń ṣe fún wa ọlọ́mọṣájà ara àwọn àfáwà pẹ́ o. Sheikh Uthman an ọ̀rọ̀ nípa agbára àtàwọn alágbára òun náà ni bàbá ń yanjú fún wa hmm, bàbá ẹ dákun owó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kó tó di pé ìgbà tá a fẹ́ lọ sókè lọ́hùn wípé ìjà agbára méjì yìí nìkan náà ní ń bẹ tá a lè pín agbára sí àti pé táwọn bá lágbára irú agbára olè yẹn máa ní tí ó fi rí ìyọ́nú Ọlọ́run. alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí ìpín agbára ta ti pín méjèèjì tí a pín gbẹ̀yìn yẹn pé agbára ti ti alikuwatu ibi ti wá níyà ẹni tó lọ fi ọ̀nà kan ọ̀nà tí ò tẹ̀ ṣe gbọ́ sétí ló ń torí tí tóun bá sọ ó lè ṣẹ àbí tóun bá wo nǹkan kó lè yẹn lágbára èṣù ṣùgbọ́n tá a bá wá wo ibi tí èèyàn máa ń dúró sí tá à ń pè ní tá a máa sọ pé ó lágbára ó lágbára òun náà tún pín èèyàn agbagbára látara pé joyè lápèjúwe ńsìn béèyàn bá jẹ chairman òun ló lágbára local government ẹni tó jẹ gọ́vánọ̀ òun lágbára state wà lọ́wọ́ ẹ̀ ká tó máa ní ẹni tó jẹ president òun lágbára federal wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà sì ní ní ti ìbílẹ̀ baálẹ̀ òun lágbára agbègbè rẹ̀ mọ́gàjí lágbára nulé baálẹ̀ lágbára agbègbè ọba wa lágbára ìlú àti ibi tí àlàlú yẹn bá dé pẹ̀lú agbára yìí làwọn èèyàn mọ wá fi ń wò yẹn pé ah lágbájá aláṣẹ ni alágbára ni ṣùgbọ́n gbogbo agbára wọ̀nyí agbára tó ṣe rí ni agbára tá a lè fojú rí ni èyí tí gbówó lè jẹ́ nu gbogbo agbára ká tó lè sọ pé lágbájá alágbára tágbára yẹn bí oore fún òun nígbà tí agbára rẹ̀ bá ti rí ìyọnu rí lọ́dọ̀ tó wá pé agbára téèyàn ní ó fi ṣe é bó ṣe wù ú ìgbẹ̀yìngbẹ̀yìn agbára rẹ̀ yóò padà di àlùbá yóò padà di òfò láfi rí àyà alukoran ọlọ́run sọ fún wa alukoran wípé kàlẹ́dínà min qablikum ẹ ń ṣe bá a ṣe ní ẹ má ṣe bí àwọn tó ń ṣíwájú yín káànù ashadda minkum quwwa wọn lágbára jù yín lọ wa akthara amwalan wọn ní property jù yín lọ.